lè sọ fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò Ifá àbí ìṣẹ̀ṣe. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọ bàbá mi Ifáyẹmí Ẹlẹ́bùúbọn àti kékeré ni wọ́n ti ń fi Ifá kọ́ wa kò sí ní tá a fẹ́ ṣe tí ò jẹ́ wípé Ifá là fi ń ṣe àti kékeré là ti ń kọ́fá là ń kọ̀wé à ń kọ́fá à ń kọ̀wé nígbà tó dẹ̀ tún bù ṣe gàdà àtúntẹ̀síwájú a lọ sílùú Ìbàdàn lọkọfà àtúngbùṣègàdà á tún wá sí ìlú èkó ní ọdún fá ní èbútémẹta ní ọdọ bàbá agboola um kí olúwomi ìfàgbàdé tó jẹ ọmọ fún bàbá àwọn ni wọn tún kọ mi nífà tó tún fi um ìmọ òye yé wa dáadáa so ifá ẹkọ ifá èèyàn kì í dúró sí ojú kan nígbà tá a kọ ṣẹ́kù lọ́dọ̀ bàbá tó bí wa a tún pọ̀ sókè tá a tún lọ ìgbárá lọ ìgboro láti wá ìmọ̀ kún ìmọ̀ ni so ìmọ̀ ifá kì í ṣe nǹkan téèyàn lè kọ́ tán ohun tó gùn ni. ẹ ṣeun bàbá kí wàá ló fà á tẹ fi wá wò pé ìlànà iṣẹ́ awo yìí gangan ni ẹ máa ṣe torí èèyàn lè jẹ́ ọmọ babaláwo kó ló kó ló fẹ́ di medical doctor àṣìbí olóyìnbó ṣe ń pè é kí ló mú yín tẹ́ fi sọ pé babaláwo gangan lẹ fẹ́ ṣe. ẹ mo nífẹ̀ẹ́ bàbá tó bí mi púpọ̀ jù ìgbésí ayé wọn ó wù mí ìsọ̀rọ̀ sí wọn ó wù mí ìṣe wọn ó wù mí gbogbo nǹkan tí bàbá wa dẹ̀ máa ń ṣe ojoojúmọ́ ni bàbá fi máa ń gbàyàn sílẹ̀ tí a gbé ẹbọ lọ fẹ́ṣù tá a gbẹ́bọ lọ fóògùn àábọ̀ ègún àábọ̀ irúnmọlẹ̀ wa ìgbà tá a bá dé ti rí e, ìgbà díẹ̀ àá rí pé wọ́n á máa wá máa dúpẹ́ ó máa ń wu èmi náà pé báwo ni bàbá mi ṣe ń ṣe ọgbọ́n wo ni wọ́n ń dá sí i pé wọ́n á fi òǹtẹ̀ alẹ̀ náà fi hàn wá pé tó bá kù kan àtẹ méjì tó bá kù méjì àtẹyọ kan wọ́n fi ń ìṣẹ̀ṣe ìlànà ìṣẹ̀ṣe wọ́n fi kọ́ wa o dẹ̀ dá a rí i pé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbogbo mẹ́rin àgbáńlá ayé láti amẹ́ríkà london brazil cuba argentina gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni wọ́n ti ń wá sínú ilé ọ̀dọ̀ wa tí àtàwọn ẹlẹ́sìn kejì náà àtàwọn ẹlẹ́sìn yòókù náà tí wọ́n á dẹ̀ máa wá tí wọ́n á tún máa dúpẹ́ láwọn èèyàn tó dáwọn èèyàn jàǹkànjàǹkàn so èyí ló fún mi ní ìwúrí tó jẹ́ àwọn ọmọ bàbá wa tí wọ́n jẹ́ dókítà èyí tó jẹ́ lọ́ọ̀yà wà èyí tó jẹ́ businessman wà irú èmi náà bá a ṣe ń ṣe ifá náà a tún business a dúró sí orí ifá nìkan tá a tún ṣe lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ifá yẹn ó wù mí ó sì jẹ́ nǹkan tí mo gbà fún tí ó wù mí láti ṣe dọjọ́ ogbó ni. ẹ jọ bàbá ẹ láyé tá a wà yìí a rí wípé ọ̀pọ̀ èèyàn bóyá wọn ò tó báwa ṣe rò ó náà wípé bóyá wọn wò pé kán lọ kọ́ ifá láti lè máa fi ṣiṣẹ́ ṣe láti lè dolówó nítorí a rí i pé ifá ó máa ń ó ti di nǹkan tó yẹ kó gbogbo ayé fẹ́ gbà ń sìn ẹ jọ̀ọ́ ifá yìí ṣáwọn èèyàn ń kọ níkọ pé wọ́n fẹ́ máa fi ṣe iṣẹ́ òwò ni gẹ́gẹ́ bí a ṣe rí àwọn ẹlẹ́sìn kejì kẹta wọ̀nyí tó ti dàbí business ká pè bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nìjẹ́ lè ṣàlàyé fún wa um ẹkọ nifá ìmọ nifá téèyàn bá dé kọ ifá tó bá kọ lójú ẹ ó tóó ta ó tóó jẹ ó tóó ṣègbésí ayé kò sí ohun téèyàn ń wá lóde ayé tí ò ní rí nídìí ifá tó bá ti fi inú kan àti òdodo tó fi ń ṣe ifá tó ta ó tóó jẹ téèyàn bá lè fara balẹ láti kọ láti mọ ládẹlẹ jẹ àfọkànsìn tá a bá kọ kò sí nǹkan téèyàn fẹ́ lọ ṣe nínú bísínẹ́sì mi tí ó bá jẹ́ ẹni tí ara ẹ̀ bá balẹ̀ ènìyàn jẹ́jẹ́ ènìyàn pẹ̀lẹ́ èmi ṣe babaláwo ẹni tó bá lè jókòó sójú kan tó lè ní sùúrù tó sì láàyò ọkàn ó lè ṣe táàbẹ̀ tó jẹ táàbẹ̀ tó á fi tọ́ ọmọ tá tó yẹ pé ìrandíran rẹ̀ wọ́n á tún máa jẹ oore ifá lọ nínú ìdílé bẹ́ẹ̀ àmọ́ tí èèyàn bá ń kọ́fá tó tún ṣe business mọ kò sí ohun tó burú jù ńbẹ tó bá ń kọfà tó ń ṣòwò mọ kò burú torí pé béèyàn bá ṣe fẹ kí financial situation kó improve sí kí ọrọ ọrọ ajé rẹ kó rú gọgọ sí lèèyàn náà ṣe máa ń wá nǹkan míì mọ pé èmi náà fẹ jù báyìí lọ ara àwọn babaláwo míì tó kọfà tó mọfà lóòótọ tó ń gbọfà yanranyanran tán mọ kì tán mọ ìtù tán mọ ìbà tán mọ gbogbo ẹ àmọ wọn ò rí ṣe púpọ ńbẹ kí ló dé fà ni pé babaláwo ò kí ń àwọn ò kí ń focus lórí owó àbí owó tí wọn á rí nísinsìn àwọn máa ń focus lórí pé ẹjá ṣàánú fẹmi yìí tó bá dára fún un á padà wá bóyá wá mọ ọmọ bóyá wá mọ ẹbí bóyá òun náà tẹ padà wá mọ oore ṣùgbọn àwọn òde ìsìn àwọn ò fẹ́ẹ́tìtì yẹn wọn wò pé tí n bá ń ṣe bísínẹsì mi tówó mi bá ń wá màá fi gbọ́ bùkátà mi ẹ̀yin tẹ̀lé wá ṣàwo náà tẹ́ ẹ bá mọ̀ ó dáa tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ ifá ni ó ṣègbè so fúndìí èyí èmi rọ àwọn ọ̀dọ́ ní ilẹ̀ káàárọ̀ òjíire tá a bá ṣe ń ṣe ìṣẹ̀ṣe ká tún máa ní nǹkan míì tá a máa fi máa pa ọwọ́ dà tá a máa jẹ́ ọ̀nà tí owó náà tún máa fi wọlé eléyìí á tún fún wa ní ìgbéga á dẹ̀ tún mú ojú tí àwọn ènìyàn kan tó fi máa ń wo oníṣẹ̀ṣe á tún mú kúrò bí èrò ọkàn tèmi nìyẹn. Hmm. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí àwíṣẹ ǹjẹ́ ẹ lè sọ fún wa torí a máa ń rí bí àwọn èèyàn ṣe máa ń sọ̀rọ̀ nípa bí àwọn babaláwo ṣe máa ń gba owó gọbọi ní ọwọ́ wọn fún iṣẹ́ tó máa fẹ́ bá wọn ṣe ǹjẹ́ ó nìkan tẹ́ lè sọ nípa téèyàn bá fẹ́ ṣiṣẹ́ bí èèyàn fẹ́ ṣiṣẹ́ èèyàn fẹ́ ṣiṣẹ́ fún èèyàn láti fi tọ́ ṣòro èèyàn ṣùgbọ́n ènìyàn máa lọ mú owó gọbọi wá ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa kí ló fà á lè. owó gọbọi ó yẹ ká là á bí èèyàn bá ṣe ní ọ̀kánjúwà sí ló ṣe máa ń ṣe ètò fà béèyàn bá ṣe fẹ́ kí fá gbé òun sí bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣètọ́jú ara ẹ̀ sí. Si so tí àwọn èèyàn bá ń gba owó gọbọi bóyá ó ní ohun tí wọn ń wá ní ọnà pé kí ó lè dáa ṣùgbọn over charges ni ò dáa èmi ò mi ò gba àwọn èèyàn nímọràn fún yẹn tí èèyàn bá bá ìṣòro kan wá àbí méjì kéèyàn gba ohun tí ó fi ṣètò àájò kán ṣètùtù ká dáfá ká tó bá dé dáa ẹni á padà wá á tún bẹlòmíín wá kì í ṣe gbogbo nǹkan náà ni owó owó owó àìmọye àwọn èèyàn tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí dádì wa máa ń ràn lọ́wọ́ tí wọ́n á fún un ní àgúnmu fún un ní àwọn nǹkan tí ó fi tọ́jú ara rẹ̀ tí ò tiẹ̀ la owó nínú kì ṣe gbogbo àlejò tó ń wá sọ́dọ̀ babaláwo ni wọ́n mú owó wá so àmọ́ àwọn tó bá wá fún bóyá ìpèníjà kan àbí kejì ó ti di dandan kí babaláwo náà yànnàná pé tífà rẹ̀ gbà ni o ntífà rẹ gbà ní o ṣùgbọn ká wàá mú ọkánjúà àbí ọkánjúò lè mọ èyí ò ní ó dáa tó ẹ ṣeun bàbá